الحمد لله رب العالمين الذي توحد بالثبات وقع به لا شريك الى جميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام فوصية خير قد أتتنا من نبي الخير ومن خير الورى أبي القاسم أوصانا أن النساء خيرا وأمر كل الرجال بالإحسان والمعاشرة بالمعروف وفقا لقول الله سبحانه وتعالى وعاشرهن بالمعروف حمدا لربنا على أنه جعلنا من أتباع هذا النبي الكريم خير الرسل صلوات ربي وسلامه عليه الرسول وقد كانت عنده امرأة واحدة لما فاق عشرين سنة صلوات ربه وسلامه عليه وما هذا كان رسول الله صلى الله عليه وسلم يحسن إليها وكان يعاملها معاملة طيبة فإذا جمع الله سبحانه وتعالى الأولين والآخرين يوم القيامة وكل من أتى ربه بامرأة واحدة فإن رسول الله صلى الله عليه وسلم سيكون رئيسهم ودليلهم إلى الله سبحانه وتعالى يوم القيامة أمتنا وكيف عامل رسول الله صلى الله عليه وسلم نساءه عندما تعددنا عنده هؤلاء النسوة كيف عاملهن وكيف صبر على حسن إحسان إليهن ولا حسن معاشرة بهن لعلي أسوقكم إلى ما جرى بين رسول الله صلى الله عليه وسلم في بيت النبوة بيت يخرج منه النور إلى العالم كله فمن ترك هذا النور كأنه في من قال الله سبحانه وتعالى في حقه ومن لم يجعل الله له نورا فما له من نور أطلع فرما بعد إخواني المسلمين أترى لكي كرات جريفان النبي صلى الله عليه وسلم ẹ̀ńtọ́lọ́ bá ti bá máa jẹ́ kẹ̀ fún gbogbo wa aláwọ̀ bá ní sàlìkún kí ànábì wa bá ní sàlìkún ọ̀la rẹ̀ àti àwọn àrẹ̀tẹ̀ sọ̀hábà rẹ̀ kí àwọn náà sọ̀rọ̀ àwọn tọ́kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọ́ gbọdọ̀ àlìkíyàmà ẹ̀yọ́ mọ̀ yàlú ẹ̀sìn mò ń fi àtìkò ìran méjì bẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí sẹ́nà ilé lè bẹ̀rù rẹ̀ àni takunlọ ẹ̀jẹ̀ akọni ọlọ́ngọba ká máa rántí ọjọ́ tí Allah ò lè kó lọ láti lọ kó nfẹ́ fi ràyà ọlọ́run ọba abó ńlágbára kan abó nípò kan àti kéèyàn ọ̀pádì Allah subhanahu wa ta'ala pẹ̀lú gbóntàn pariwo pé ànábì pé wà sí i àti kéèyàn ọ̀pádì rẹ̀ bẹ́ẹ̀. ntòsó adébí kútùbà tá à ń bá bọ̀ yìí máa zilna fi wasaya Luqman al-Hakim libnihi al-Hanun àti ìkó lórí àwọn àkọsẹ́lẹ̀ sí Luqman ẹni tọ́jú ọ̀jọ̀gbọ́n ni tọ́jú ará Áfíríkà ó sì tó lóore fún gbogbo àwa tí a jẹ́ ará áfíríkà yìí wípé níjọ́ tí islam wù mẹ́kà ṣáájú kótó dé mẹ́dínà áfíríkà ló tó wọ̀ wàláyé ẹ̀sìn gbogbo wa ni àní islam fún mẹ́kà kéde mẹ́dínà kéde bò kéde áfíríkà ó tọ́ àwọn ará áfíríkà sharafan wípé ńgbà tí wọ́n ń po ànábì sìn ipò sọ́hùn ní mẹ́kà ànábì ní hajiru ilal habasha fa inna biha malikan la yublamu inda wa ahad ẹ wá máa lọ sí habasha ní ethiopia ní áfíríkà nítorí pé ọba kan bẹ́ẹ̀ wọn èèbó yàn sí lọ́dọ̀ rẹ̀ èèyàn rẹ̀ ni ìlọ́fà tó fi jẹ́ pé habasha yìí ọba abẹ̀jọ́ náà lóhùn ọ̀rí ọlọ́run ní sáájú kánàbí ò tó ráwọn èèyàn wá bẹ́ẹ̀ torí màá bá dala màá hó yarọ̀ nígbà tó tún bọ́ sọ́tù mariam bákà fa asilama fawuran na màá sẹ́ni àkàlà àmọ́ subhanahu wa ta'ala ìdán tá a bá ti ń tẹ̀lé tán pẹ̀lú fíkìwù rẹ̀ àgbọ́yé rẹ̀ a máa mọ̀ wípé ká sẹlibrétì kírísímásì kò sí inú tí a fi ń tún àwùjọ ṣe láàrin àwa àti akiri o làkún dínú fún wálíyẹ́dì ó ti yẹjú ẹ̀ ìkẹ́bọ̀dé ń jò ní ẹ̀ ní pé àwọn èèyàn ní ọ̀gbọ́n kí ni ẹ̀yẹ ṣebọn kristiani lọ gba àtàwọn èèyàn rẹ̀ nígbà yà ń ní kálá eléyìí bá mùsùlùmí ni kò sì tí ì gbọ́ sínú ìjọ kò tún sí mẹ́ ànábì tún kú sí tá a bá wá wo ìtàn kì í tètè là ń sọ fíkìwù bẹ̀lá ní ìdì àní ìsìláàmù fún Mẹ́kà ọwọ́ áfíríkà tàbí kó wọ Mẹdínà ìsìláàmù sẹ́ ó kú Mẹ́kà ibi tó tún lọ ibi tó wá náà níbo ọwọ́ àti áfíríkà wàláyà kú o bí wọ́n bá ní third world ayé ni àlùjẹ́nà fìrìdáwùsì ní kóńkálukú ó lé igba ńlá àtọ́ọ̀tì àwọn àgbà sọ̀tọ́ ìgbàkọ̀sọ rẹ̀ kọjọ́ kọ́rọ̀ wà fún tó fi rán nàbì torí bẹ̀lú rírẹ wá wa. àdébì sallallahu alaihi wasallam Lukman iná alíọ́wá láti Áfíríkà tọ́yìn àwọn tí bàbá rẹ̀ sọ̀rọ̀ làmọ́rọ̀ ọ̀nà lórí ẹ̀ àwa dé bi àwọn àsọtẹ́lẹ̀ tí ẹ̀ ń tọ́ bá lọ sáájú wa bá sọ fún wa ara àbòsí sí wọn náà ní ká mẹ́tẹ̀lẹ́ àwọn àsọtẹ́lẹ̀ yẹn ṣùgbọ́n ta ló lórí ẹni tó lọ sáájú wa náà ni ànábì sallallahu alaihi kí làwọn sọ kalẹ̀ fún wa nípa àwọn obìnrin asọ díẹ̀ níjẹ̀ẹ́dógún atúsọ ní ìjẹjọ ṣùgbọ́n bí tí ọ̀rọ̀ òun ni bóun ni ànábì ṣe bá ìyàwó rẹ̀ lò nígbà tó jẹ́ pé ìyàwó kan níbẹ̀ lọ́dọ̀ rẹ̀ ànábì ó di òjì seventy years ó marry in twenty five ìyàwó kan ló sì mí títí títí tíyàwó wa sáláìsì ìlókù bíi ọdún mẹ́ta tí wọ́n ní ọmọ bọ̀ mẹ́dínà tá a bá tiẹ̀ ní méje ní ẹjọ́ lòlú ìsìlámù wọ́n jọ lọ fifteen tí ìsìlámù ètí ìdè tá a bá ní seven plus fifteen yóò bá ń tẹ́jú itú lànà bíi bíi sọ fún ìyàwó kan sọ̀rọ̀ wa tọ̀rọ̀ bíi wàsálàmù àlẹ́ àlẹ́ bíi bẹ̀ o tó ń ti bẹ́ẹ̀ ìfẹ́ ni alákọ̀wé ni á ni gbogbo bàtà sùn ni mo fíìlì fọ́ọ̀mù fọ́ọ̀mù wà ní ibi tá a parí wútúbà sínú ọ̀sẹ́ni tó lè bí ìsì ànábì bí kéèyàn oníyàwó kan kéèyàn tó wá tóbi lọ́rùn kọ̀sẹ́ni tó lè bí ìsì ànábì sallallahu alaihi wasallam ìdá bẹ́yẹn tó yàwó kan ó fi ju ànábìrì láwọn àsìkò kan bẹ́yẹn sì jẹ́ ẹni tó dídì ìyàwó kan lọ ó fi ju ànábì náà láwọn àsìkò míì ṣùgbọ́n tẹ́ ń sọ fún wa ni wípé ìníyàwó kan ọ̀sọ̀ ọ̀yẹ̀dẹ́ tí ò ní máa nì ìní ẹyọkẹ kò sọ yẹdẹ tó ní mẹni ìní ju ẹyọkẹ lọ kò sọ yẹdẹ tí ń gbádùn àbí tí yàrá mẹ́ta nìtọ́ lọ́sọ̀ọ́ dára ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń bẹ tó níbi ìyàwó kan lọ tọ́jà wípé ṣe bóun gbádùn kò sì gbádùn kò gbádùn ṣùgbọ́n nǹkan ibi tá à ń bọ̀ ni muhammadu anabi bóun ni anabi ṣe báwọn ìyàwó rẹ̀ lò nígbà tí wọ́n ju lọ hmm. anabi lẹ́yìn ikú wa ìyá wa Khadija bintu Khuwaylid radiyallahu ta'ala anha ardaha anisasalam inú wọn bàjẹ́ púpọ̀ torí pé ọdún náà wọ́n máa ń pè ní amul huzn ọdún ìbànújẹ́ ẹgbẹ́ bàbá rẹ̀ alladhi kana yudafi'u anhu bi quwwatihi wa sinnihi wa makanatihi inda Quraysh bi Makkah tuwuffiya fi nafsi sana ọdún tí ìyàwó Khadija kú náà ni Abu ìbànújẹ́ mọ́ àdìsí púpọ̀ iná ọ̀pọ̀ tó fi pé kọ̀pẹ́ sígbà náà ìlọ́lọ́mú ànàbí lọ́gbà ànàbí lálejò sí sánmọ́ láti sọ fún pé tí àwọn tó rò pé wọ́n ń tọ́jú rẹ̀ ń sálẹ̀ rè ọkàn wọn balẹ̀ ibi àti yin òkè tá a ti yin ilẹ̀ ní sánmọ́ wá gbàlejò orí tójú òrìrí láti fi ṣe tẹ̀síbíìt fún ànàbí láti fi mú dúró pé ẹni tí ń bá dojú rẹ̀ kọ̀dọ̀ rẹ̀ lórílẹ̀ mo fẹ́ kó sórí rẹ̀ látara rẹ̀ ni kí la ń pariwo gbogbo wa gbogbo àfa àti ẹ bá ti ń sọ tí bá ti ń pè yín wípé ẹ máa bọ ẹjẹ àṣàánú ìsìlámù ìkànnì o ẹnìkan kò ní ìsìlámù ó kálukú ni ọ wá ara rẹ lábẹ́ àti àsìlámù ẹjẹ àṣàánú ìsìlámù ọkọlùwọnú ẹ ẹsìn tọ́lá wọ́n máa sọ kí lọ́kọ̀ ìwọ ara bí ó ṣe ní ní mọ̀lẹ́dì takapala ìmọ̀yàtì ẹ̀ńtọ́lọ́wọ́ máa sọ ẹ̀sìn yọ máa rè ó ní. ó ṣe wá di pé àwọn bàbá wa lánàá tí ń ṣàdúrà ọlọ́mùbá nípa náà ẹ̀dẹ́bọ̀rẹ́ gbẹ́sùnà nẹ́bìgà àwọn ní àtúwà ń gba ẹ̀sìn lára àwọn ọmọ wọn lónìí àtàdúrà yẹn ti gbà wọ́n tó dé gan. wàlẹ́ àdúrà ti gbà wàlúwà àdúrà ti gbà. ìlú fi jẹ́ pé ọ̀ràn gidi ni ó dá wọn níta ni gbogbo ọ̀dọ́ kì í ṣe pọ́ yọ pankẹ́rẹ́ àbíkú mọ̀ ìbọn lọ́yọ̀ táwọn àgbàlagbà kó o bá gbọ́n tánà bí wíyé ọwọ́ bá tọkùn òkè ọ̀dà rògbòsí ọwọ́ afajúro ọwọ́ amú ìbọn lọ kẹ bá bí dání kọ́sọ́ kó o tẹ̀mí o ṣeéṣe mi ẹ̀kú kẹ wọ kẹ kú sófò ni o mọ́ mi ẹ̀kú dànù kẹ kú sófò ni o ọmọ dànù wájú ọlọ́run àti kó tètè lọ́ọ́ ìtura àdéhùn wa sallallahu alaihi wa sallam ní ẹlẹ́yìn gbàtí yàwó akọ̀díjà àtàláìsì ọ̀fẹ́ ìyàwó sáwúdà asafurullah ṣùgbọ́n ojú ẹsẹ̀ tí ìyàwó Khadija àtàláìsì àdúsàsàràm ṣe ákídù fún ìyàwó Aisha ṣùgbọ́n ìyàwó Aisha lè ń tó fẹsẹ̀ múlẹ̀ nù àpọ́lọ̀ wọn àfa kì í sọ̀rọ̀ yọkàn tó tọ́ bẹ́ẹ̀ ni kàmáda tó ní ìrọ́ ẹ bẹ́ẹ̀ dáná o Aisha àti tàbí kánàbí ò tó fẹ́ o àwọn kan náà sọ̀rọ̀ àwọn mímọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ni ẹ mọ fún ni o ọ̀rọ̀ wọlé à ń bọ̀ mi ọ̀kẹ́tà àwọn kan sọ ìpè ẹ àwọn kan bẹ̀ sí ìpè kóbi ma bọ́ ọkọ rẹ̀ kọ́sọ kí dandan kọ́tẹ́bẹ́ẹ̀dì kọ́gbálẹ̀ lé ọkọ rẹ̀ kí ti dandan tòótọ́ àwọn kan sọ bẹ́ẹ̀ lu àwọn àfa ṣùgbọ́n kí n sọ̀rọ̀ tiẹ̀ máa ń sọ gbangba wọn ò lẹ́rì wàláhì wọn ò lẹ́rì ọ̀pọ̀lọpọ̀ bí dẹ́ntì ń sunkún lónìí ní pé <laughs> wàláhì àbúrò ẹjọ́ ni yóò pé o wàláhì à àwọn àtúnlẹ̀ wọn ti ọ́n bo ọ́n bo ọ́n bo lójú gidi ni o tìdí àbọ̀ yìí pé kábàáyé kan so ẹ wá wù mí ni o. agbọ́njọ fún yín Mr Biggs mo lè fún yàn nọ́mbà tiwọn tẹ bá yẹ tí jẹ ti ring road ti dùgbẹ́ nkankan ó sì mọ bí ọba lé ayé ìjà ní ìsìn wàláhi wàláhi ẹ lọ́mọ lọ́wọ́ gbogbo ẹ̀ ń bá ti fati fún yín wípé nínú Islam o ó kee kèé ọkọ tó bá obìnrin ibi ọ̀rọ̀ bá já ọmọ ìwọ náà náà ìjọ wọn ní ọmọbìnrin rẹ bọ̀ ọ̀rọ̀ etí ìkan eléyìí ẹ̀ sáàtì ilé ẹ̀ pa ẹnìkan ṣe wáàtí láìpẹ́ yìí ọwọ́ ni lára àwọn àbòsí tọkọ máa ń ṣe fún ìyàwó rẹ̀ oníkọ́lọ́ ọmọ yẹ fóònù ìyàwó rẹ̀ wò lẹ́yìn àá jẹ́mọ̀ téèyàn ọba mọ kéwú tí ó sọ fáwọn èèyàn kó sì jẹ́wọ́ pé aṣọ mọ kọ́ ń gbági o nǹkan dàrú ni o ẹ bá rówó o sẹ́fún mi padà ìpín ìpadà ọjà o jọmọ ẹ̀jẹ̀ akéwò wàláyé ọbẹ̀ tí ń bẹ́ ń ta tó ń kálukú fẹ́ lọ́mọ rẹ̀ láyé kò pé o ebi sì ti ń pawọ́ rẹ̀ bí owó ti fi ọjà mi o yẹn ní bẹ́ sálẹ̀ mi o wọn ò ní àáké kájọ wájú mọ́mú Ìbàdàn kọ̀sẹ̀ntọ́nà ń léyìn òde wọn ò ní àwọn àáké káwá máa lọ ká máa lẹ́tọ̀ ní UI ìgbàgbẹ́gẹ́ ní wọ́n ní káké kálíbà mọ bá ṣe sùúrù yálé àtàlìkì àmọ́ ìlú tí ó sì ti pa àpá sọ̀rọ̀díyà ni èdè wọn jọ ní tòótọ́ ṣùgbọ́n wọ́n mọ ipò àwọn àfa àfa àwọn àfa ẹ̀ẹ́rì ẹlòmíì tọ́jọ́ ọmọ sọ̀rọ̀díyà yóò béèrè béèrè mí lọ́wọ́ yín ẹ̀ tí ah, wọ́n mú wọn léwu lóun ló fi ẹ̀sìn ìrànlẹ́ bí tòótọ́ o tí ó dẹ̀rù pẹ́ lójú jàmáà tẹ́ ẹ bá bá obìnrin méjì lé lárúbáwá ní sọ̀rọ̀díyà tó bá jẹ́ mẹ́wàá mẹ́jọ nù wọn lọ́rẹ̀ tọ́jú áfíríkà ìwà ń kọ́ àwọn ẹ̀kọ́ kan lọ́dọ̀ rẹ̀ nkọ́ àwọn ẹ̀kọ́ kan lọ́dọ̀ rẹ̀ àwa náà adúpẹ́ lọ́dọ̀ lórí eléyìí náà ọ̀rọ̀rùn bí ó sì kéde ọ̀rọ̀rùn. Ànábì sallallahu alaihi wasallam ó ti ákínkọ̀ yíyàwó Aisha lọ́mọ ọdún mẹ́fà ní nǹkan fẹsẹ̀mọ́lẹ́ nìyẹn nítorí gbé alọ́bẹ̀ ọmọ ọdún mẹ́fà ṣùgbọ́n ìyà kéré kètì tó wọlé tọ̀ bẹ́ẹ̀ sì ni kánàbí Aisha wà lójú ìyàwó rẹ̀ o èyí ò náà jẹ́ ẹ̀rí fún wa wípé tọ́ba yẹn lè mú ànábì kí wọ́n máa fẹ́ tó fẹ́ fẹ́ hàn látọ̀dọ̀ ọlọ́run pé jẹ́ akọ́kọ́ fi hàn láàyè ibi o ayé ọ̀rọ̀ ni mo ti ṣèṣe ìjọba pọ́n bẹ́ẹ̀ náà ni ọlọ́run jẹ ìjọba tá pọ́n bẹ́ẹ̀ náà ni bo wọ́n yìí pọ́n o wàláyé tọ́ da jẹ̀mọ́ ẹ̀ tẹ́ ẹ̀ téèyàn bá ti mú mùkúmù láti lẹ kó tó dọ́gba kó fi ìsinmi ìyàwó tó kọ́kọ́ mú ná ìyàwó rẹ lọ tí foundation bá dáa lọ́ọ̀mọ̀ ọmọ yòókù le ìlọ́fà tí ìyàlé fi wà ní ìsìlámù kí ni bẹ́ẹ̀ ní ọkàn ní ìdí àlàyé tí ò ní kó wa sínú ṣubú àní ń bẹ́ẹ̀ ní o tí ìyá wa sáwúdà arúgbó ni wọn àgbàlagbà ara náà tuntun fẹ́ wọn àdébí wàá fà wọn àwọn ti dàgbà àwọn wa wọlé ìlú fi jẹ́ pé ìyá wa Aisha ni ìyáálé akidan ní akidu ìyá wa sáwúdà ni ìyàwó nítorí ilé tó súnmọ́ àti akidu ṣùgbọ́n tá a ní akó ìgìlẹ̀ lórí sáájú mọ̀ méjèèjì ìyá wa Aisha ni ìlú pàtírì wáyà ń fi máa ń wọnú ara wọn wípé fàtàzáwò tàbí sọ́nbàdà

mọ́ṣálá wà náà ṣùgbọ́n tọ́mọ bẹ́ẹ̀ ti ẹgbẹ́ mọ́ ọ lọ tó ti mọ̀ fún àtòsí tẹ̀jọ́ ń gbẹ́pọ̀ ní abẹ́jọ́ gbẹ́pọ̀ ni tó o wá lọ ọba rẹ nìkan tó ní òwú o lè jẹun pa abadan islam wa ni ó wá ní kí ló dé tí islam fi gbà kéèyàn ọkọ ọmọ tí èdè ìgbà lọkọ kéèyàn tẹkọọ máa lọ ilé rẹ kílíà rẹ o wọn nítorí ẹ ní wípé kò sí bàbá ọ̀hún tọ́jà pé làákàyè rẹ̀ ń bẹ́ńbẹ́ tí ó máa wọ́ máa rí obẹ tí ó wù kó fi lọ́kọ̀ bí ipò ọjọ́ máa gbé kọ́sàmẹ́rì nira kankan ṣùgbọ́n ètò ọlọ́run ni yóò lọ lé kọ fẹ́ẹ́ bá wà nípìnlẹ̀ tí yóò wà á fi ibi tí ó ti máa sọkọ́ láti sọ gbogbo wọn kọ́bẹ kọ́bẹ ọmọ ò lé tílé ọkọ wá kí ọ káàdá lóhùn yóò àkọ́kọ́ bọ́ yàrá yóò máa kà kí inú ilé ìyẹ̀mẹ́tì sọ ah, àbí ẹ ti kọ́ ni. àbí ẹ ti kọ́ ni ńgbà tó náà máa ń dímọ̀ ṣe máa wọn àbí ẹ ti kọ ni yẹ ṣe ajáde ti padà pé ẹ ẹ mo tún mọ̀ bá ní kí lè múnú lé bá mi ẹ ọ sì ní ọkọ rẹ sì wà lé à àjọ jẹun ní ẹṣọ ọjọ à yà ṣe àbóde ti inú fi wọn náà irú wa Aisha ìyàwó ni wọn wò tí tó gbé wọn wà ní bàbá wọn ẹ máa lọ Madina ó tó ó ti sàmì ọwọ adé Madina nígbà tí ìyàwó ayé kọmọdún mẹ́sàn wọn tó gbé ìyá Aisha náà wọlé àwọn yòókù tánà bíi wà ń fẹ́ kọsọrọmọgé mọ jẹmáà nínú ilé ànábì sallallahu alaihi tá a nìyà alẹ́ báwọn ìyàwó Aisha máa sígọ́rì sí níhà gẹ́gẹ́ tó ń tí mo pé. ọjọ́ orí wọn bó ṣe rí ó kéré tó iná lọ fà á níjọ́ tí ànábì hakan ànábì kọ ìyàwó sáwọ́dá kàmájà àti sunan àbí dawud bí ànábì ń kọ̀ báyìí òun sẹ́ndí láti sẹ́mà ni ọgbọ́rí ẹ̀rọ bàbá wa nílà nílà wọ́n ní ọba ìkọ́yàwó sànàbì ni ànábì ń sọ pé bọ́ kọ́ ètí ìdè lẹ́tàn láti sẹ́mà jùbìlì ọlọ́run o le kọ tani ó gùn tọ ọba tani ó gùn mọ ìbẹ nù sàhábà tani bìbá wọn wálé tani bí bẹ mú kankan ninu ife no ẹ ooru tẹ ń bomi sí tani omi wọn lọ rẹ ni àwọn ọ̀fẹ́ kórìí ibú ọ̀wọ́lé àwọn kọjá pẹ̀lú mi mi mi tó tí tàbí inú kọ́ọ̀pù tí ó fẹ́ lọ gbẹnu lébẹ̀ kọ́ máa lọ gbẹnu lébi tí ànábì gbẹnu lé tí ó máa wà nítumọ̀ pẹ́nu rẹ̀ wà lókè ẹnu ànábì. ànábì dáwà ń bá lónìí o bá a darúgbọ̀n sí ànábì láti ń ṣe ẹ̀yẹ. àjọ o ọkàn rí amọ́sálásí ni o bọ́ọ̀ fásokòtò kí ànábì ló fi ń ṣe ẹ̀yẹ. àjọ o ọkàn rí amọ́sálásí ni o ntọ́ka o ó wá ń sọgbẹ̀sọgbẹ̀ náà tí n tó ń kálukú wá ń fẹ́ tí wọ́n bá gbé nù sàárè wọ́n mọ̀ pé ọ̀rẹ́ wa bẹ́ẹ̀ wọn ò lè sọ ọ̀tà rẹ̀ kìdó sọ ọ̀rẹ́ o sì ní agídí bíi wèrè bí wọn bá yí ẹgbẹ́ ìní yí ẹgbẹ́ yìí o bí wọn bá padì sàn tó pa wọn gbọ́lẹ̀ dáadáa tó nà oorun wọn tó ń tọ́ gbẹ́ padà ọmọ yìí máa máa fọ àkàmọ̀dọ̀ ẹ tún lọ mú ìntì bá kú kàmọ̀dọ̀ pé ṣáàkìbù tó ti bàbá yín mọ́júmọ́ kí yá ọmọ jẹun ṣáàkìbù fún ẹ̀ ní òkè àyè sùn sọ̀rọ̀ ustaz wàlẹ́ ẹjẹ́ àlọ́ ni dádì ni ọ̀dà sọ bí ǹjẹ́ náà rẹ̀. wa lè pin ẹlòmíì tún wọ aago lórí ìrún ti wọ aago torí pé bàbá lóhùn lọ́jà wà á kọjá ewu aago. jama gbogbo owó tó ń kálukú ní tí ń bẹ ń báńkì ní tìta ni ó kọ lásán ni ó ti wà láti darí láìpẹ́ ọkàn ń rù kí náà ni bébí ọ̀pọ̀ ò lè jẹ̀mí. wọ́n tún lọ kásán wọ́n pè ten billion bọ́ọ̀ bàbá ilé ilé ọ̀tọ̀ ni tí wọ́n pè. àníbi sọ́nà lọ́rùn lọ́sán lọ́wọ́ wa ló ti sí kí ni táàrí. àníbi da púpọ̀ sọ́nà lọ́rùn sọ́nà nígbà tó kọ́kọ́ gbé e, ànábì ráàyè jẹ̀mọ́ gbogbo ń yàwó kan eh, eh, àti pé òun yàwó kan òun yàwó méjì mẹ́ta mẹ́rin tí èé ṣe lọ́n lórí kó jágbe mọ́ ìyàwó ìjọ tí wọ́n bá náà fẹ́ gbànú àsìkò rẹ̀ wípé ah, ẹlẹ́ àtúrò yẹn pé ṣé táìmù ilẹ̀ dá ọ̀rọ̀ lẹ̀ ah, kìí ṣe fún ọkọ nìkan ló lè túbe láti rí o ebi lè tún láti rí ebi lè bá sọ̀rọ̀ vitamin ní sísá ti láàárọ̀ mọ́ndé kò ní ráyè kan tá ń rán gbà náà wọ́n rán wọ́n rán wọ́n rán. Ànábì sallallahu alaihi wasallam kana yadkhulu nisa'i marratayn ẹ̀jẹ̀ amú kan nínú ojú kan nínú nǹkan tó ṣẹlẹ̀ Ànábì sallallahu alaihi wasallam tí ọba ti kásùn bá tán tọ́sáramà tó ṣe àtìdárò kan táwọn ìbéèrè kankan yọ wọlé wá gbogbo yàrá àwọn ìyàwó rẹ̀ yọ máa ń tọ́ ọ lọ́nkọ̀ọ̀kan. Assalamu alaikum yóò ṣàdúrà fún wọn kò ní ìjókòó kan kì í bá wọn najú láàárọ̀ yóò tó bọ́lé kejì yóò ṣàdúrà fún ẹ kú sùúrù o abàjálì jẹ̀ náà o ẹ kú oríire o ìtọ́nà ń yín máa sọ fún yín náà yẹn náà máa gbọ́ o wọn làbọ́lá tí mo lè ṣe fún yín o ẹ̀yin ẹ sábà distinction kí n wá mọ bí ìtẹ̀bá yín bẹ̀bẹ̀ wájú ọlọ́run bá mi ṣe máa kọ́ jọ àjẹnà bí nàìjíríà ti rí kẹ́ni kó tó sọ pé òun gbọ́dọ̀ sì séwù kan lẹ́nu tí ń bá yín sọ pé ń tọ́ bá wù yẹn máa ṣe bó wù é méje dìnnà ló wọ̀ máa ṣe bó sì lù wọ̀ máa jà bó ti kọ́ máa pààyàn tó bá wù ọ́ bó sọ ti máa mú èmi tẹ́ ẹ bá ti gbà mí séwù yín èyí ń fi gbogbo yín mú ni. ẹ sábà pé mi ò lè rojọ́ wájú ọlọ́run oníṣòwò ẹ̀ lè rojọ́ ó ní máa lọ àlìjáná rẹ o gbalẹ̀ tẹ lọ ntí màá ti fi nù. bẹ́ẹ̀ làwọn yẹn ti rò ó ẹ jẹ́ kí wọ́n sọ pé ọmọ Ṣéwù Tìjàní fẹ́ wá ti Senegal wà láwọn yòó kù mẹ́ tí wọ́n fẹ́ gbàlejò rẹ̀. jẹ̀mọ́ kiriyó náà sì tẹ̀yìn tẹ̀yìn tẹ̀yìn ó ní kéè sọ̀rọ̀ ẹ̀sìn lòún sọ ọ̀rọ̀ gbala ni. àwọn olóbìnrin lẹ́tà ń wíwú wọ́n ń kírun wọ́n tún kírun ìsìn lọ́sà ìṣòro ìlọ ìṣòro omi sábà fúnbẹ yóò tún bá kọ rẹ fi rú àmàlà ipe eh, bọba kúkú dáa fún yín ní ìsìn kẹsà kúkú mọlúwa rẹ torí náà láti lọ sẹ́yìn tún bẹ nínú òtútù wọ́n ti ní ìsọ̀rọ̀ ẹ̀sìn wọ́n kò ní amẹ́kirun ọ̀rọ̀ ọgbàlá ni táwa ní lálàyé ni wọ́n ti ní ọ̀rọ̀ láti ní ìdí ẹ̀sìn èdè àti ìdí ayé ni kàkà káfàyè wà fún Jésù káfọ̀rọ̀ fánàbí àbí kí wà wàhálà iṣẹ́ sọfọ̀rọ̀ wọ́n sì sọ sọ́sọ́ ó sì dòótọ́. subhanallah arabi sallallahu alayhi wa sallam yọ wọlé sọ́dọ̀ wọn kọ̀ọ̀kan láàárọ̀ tó bá di ẹ̀yìn asiri tó bá ti ń kí asiri tán àsìkò kejì nu tí máa wọlé tọ̀ wọ́n kí wàá ní máa ṣe ìnájú yóò jókòó ìṣẹ́jú márùn tọrọ bá wà gbogbo tó ń sọ̀rọ̀ wọ́n jọ ṣàwàdà sí kankan yóò tún kó yóò tún bọ́ sọ́dọ̀ ẹlòmíì kó tó di pé ẹni tí àdàbí ọba sọ̀dọ̀ rẹ̀ lálẹ́ ṣùgbọ́n pé àwọn àrọ́ kan wá kò ṣẹlẹ̀ ẹ̀ẹ̀mejì wọn ni ẹni lójúmọ́ tọ́yì wọn níbi sallallahu alaihi wasallam ọlọ́run wa sọ yàkàlẹ̀ wípé ìntàtúbà faqad sabat qulubukuma tẹ́yìn méjèèjì bá tètè lọ rè wáyọ̀ ní ànábì tẹ́ ẹ̀ dẹrù tẹ́ ẹ̀ dẹ́wò ìmọ̀ lẹ́yìn ìyàwó rẹ̀ méjèèjì ọlọ́run wọn bá yọ fọkàn yín mọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá lẹ́ẹ̀tọ́ máa ọkọ̀ dà láàmú ni ah, o tọ́rọ́ àtẹnusẹ́ mi wọ́n dá ní ọ̀mùmùrẹ̀ yóò fi fún ọ lọ bọ́rọ̀ yín bá dá mi kọ́kọ́ yìí àwọn tó dáa jù lọ lọ́yẹ̀ pààrọ̀ fún. abúlé bin abbas sóun sì kéré níjọ́ táwọn ibi papòdà ọmọ fourteen years lọ wà àlà arjala akwani. bẹ́ẹ̀ sì ni kọ̀ wá sí madina àtìgbà tí bàbá rẹ̀ tó tẹ̀sẹ̀ wá madina ní ọwọ́ ọgbẹ̀yẹ ìsẹ̀mí ànábì sallallahu alaihi wasallam. òun kéré sí kọ́ máa lúmọ ibi tí àwọn ànábì wà pa wọn sọ ó wá ti kíní nsẹ́mi pé ah, ẹni tó sì lè sọ fún mi umaru ni ó ló sì lè yìí odidi ọdún kan fi wá lọ abdullahi bàbá tó bá ti wá sí ibi tí umaru ti ń dáhùn yẹn lóhùn wọn náà wọ́n sá jókòó yọkọ̀ ti ṣe ọ̀fẹ́ sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ kan náà ti kọ́ àmì náà lómi ní obìnrin sọ̀rọ̀ kan tí ní tó fi wá rí pé umaru fẹ́ ṣe hajj lọ́dún kan ah, abdullahi bàbá ti ní ọlọ́run sí o ń bá wọn lọ sí àjò hajj ń mọ̀ wá sọ́gbà tán ni kọ́ bàdá wa abdullahi ọ̀sà ti kí ni ẹ̀sẹ̀ bó ti di jọ́ka umaru bá fẹ́ ọfẹ́ gbèsè afẹ́fẹ́ fẹ́ sáré lọ́ba gbé kíní omi àlùwàlá igi wọn umaru gbọ́n sẹ̀tàn ń bọ̀ padà yọ̀ọ́ dàjọ́ kó báyìí abẹ́rẹ́ náà bá ti bá bá gbómi ibà ń sẹ omi sí lọ kọ́mọ fi sàlùwàlá ẹ̀kọ́ tó ga nìyẹn jẹ̀mọ́ méjìlá àfa àtà àmà ní ẹni láàfà àti ọ̀sọ̀ pé má bàa ń gbẹrù halali ni dáadáa làfà àti ẹni láàfà ìyá tó bá gbẹrù fún yín tàbí ẹ bá gbà lọ́wọ́ rẹ̀ yóò fi ilẹ̀ fún yín ṣùgbọ́n àwọn tí wọn ìfẹ́ gbẹrù fún yàn àwọn tí wọn fi ń kọ́ sí àwọn kan nù àwọn àfa wa ni ìgbà tó lọ́hùn ó gbé wọn dìde ó gbé wọn dìde ọ̀pọ̀ wọn ní lásìkò kan tó jẹ́ pé tí ń bá aláwo kíní nǹkan fáwọn èèyàn wọn ó sì ṣe wájú ọlọ́run ẹ náà wá fi ń tẹ́tì máìdì ara wọn láti ra wọn lẹ́fọ̀ọ́ lọ́hùn wọn ò pè ní àràmù padà ah. ẹ sáfìyàn kọsẹni ọdà tó ní ọdà dama ọlẹ ntí ma bá kó bàtà rẹ nínú ọsàbẹ wọn ì bá dùn olóyè abúlé abúlé abbas ah abúlé abúlé masoud asafurla sọhibu nà alẹ́ yìí wọ́n ti wá kí wọn ní tí anabi máa ń rìn kéésì anabi lẹ́nu gbàkọ̀ ọ̀kẹ́ anabi máa ń ní abúlé abúlé ah, masoud ni máa mú lọ àti yẹ ẹni wúlò àti máa lọ òní ó kó bàtà táwọn bí ọba ti rí bàtà ọwọ́ rẹ̀ lẹ́ti bá bàtà pẹ̀lú ìkìrán gbogbo ọmọ akéwù súnà lọ́ọ̀rì ìmúlọ ẹ̀sìn ọlọ́run láàrin èèyàn méjì ló ti dúró láàrin alátẹ̀jù àtàlátì ètò bó ṣe irú sáfẹ́ lọ́ọ̀kẹ́ ló ti fọ́n bàtà dànù ọpọ́n lẹ́nà nu akọrin náà yàgbà lọ́ba bu ẹkún padà kò dẹ́sẹ̀ kan mọ́ bàtà wọ́n ti rà fún náà bọ́dà iná lọ́ba kọ́ láti UK ẹkún burúkú ní bí aláì ọba da fún sásù lárọ̀ ká da fún ọlọ́sàn òrùbá dà mọ́ ẹyẹ ẹyẹ nìkan sápẹ̀ nínú àti tì náà ti ní nítorí ta sọ sásù àníyàn méjì òun òní ọlọ́gbọ́n tìrìtì ẹ̀ sẹ́yìn. ọwọ́ ni bó ti wá di pé o ti kun àti àbẹ̀rẹ̀ mọ̀mìnrin kó wọ́n ní ya Umar ah mo fẹ́ béèrè nǹkan kan ni Umar ò ní kí ni ó ní ah kódà wà má mọ̀nà àní min an as'alaka mundu sana ila haibatan mink ìbẹ̀rù ẹni máa ń mú mi rẹ Umar mo rò ní kí ló dé ọ̀ bó bó ṣe sí ànábì ni ọ̀rẹ́ náà ilé yìí ló ti bóde irú àwọn ọ̀rọ̀ báwọn àtàwọn ẹbí náà bá ti ẹ gbogbo bóde lè wa ọlọ́run ti jẹ̀mọ́ lọ ti fẹ́ káàkiri gbogbo ayé ẹ̀yìn ti rí ẹ̀mẹ̀ ju alọ àfikà náà tún mú mẹ̀ ká irú ọ̀rọ̀ dáadáa báwọn irú ọ̀rọ̀ dáadáa báwọn irú ọ̀rọ̀ báwọn láti sọ pé ẹ̀ ń bá jọ máa fa àwa tọkọ wa ń kéwú ó àfa àwa ní ọ̀dàrú ṣùgbọ́n máa fa mi ní ọ̀ọ̀kọ́ mi ń kéwú alápẹ̀lẹ̀ ni ọlọ́dọ̀ wa á máa fún ọ lé pẹ̀lú ọ̀wọ̀ tí ń bẹ fúta ní o bàbá rẹ̀ ṣùgbọ́n má béèrè fápẹ̀lẹ̀ òǹtọ́rọ́ lè yíwọ́ Eh, ó fẹ́ ṣe bí ó ṣe tó pé ah tàbí jìyà lórí ẹ̀fọ́ ọbẹ̀ ṣe wà fáwọn lọ́ba ní bí mo ṣe rè tí mo ń bọ̀ ní jimá lóní ń bọ̀ sọ̀rùn mi lọ́wọ́ á da sọ́ọ̀fù sínú omi ní ọmọ ìlú kò ní máa fi fọkọ̀ asọ̀rùn yìí náà ní máa fi fọkọ̀ ìyìn lè fọ́ ọba afá mi ó ní ẹ̀ ìyìn lè fọ́ sọ wá gbogbo nǹkan sọ náà èmi náà afá rẹ ni mí èmi náà kọ́ wọ náà nkí bàbá rẹ lọ́kọ́ mi nkí ń bò béèrè fún ìlọ̀rọ̀ dábàá wọn kọ́mọ́ béèrè ẹ ti kọ́ alápọ̀nlé máa ń ẹ̀yẹ ti tọ́ sí ọ̀rẹ́ bíi má béèrè fún ó lè béèrè jù ó lè yíwọ́ bó o béèrè tó gan àwọn ọ̀sẹ̀ jù bẹ́ẹ̀ lọ. abúlé abbas tó ń tìsíra wọn ọwọ́ àní tí mo fẹ́ bí ọ́ ìní àlù àní làtẹ́yìnì kọ́ọ̀lá lọ́sọ̀tà fi ìmọ̀ àwọn méjèèjì tó lọ́n sọ ń pa wọn náà fẹ́ mi pé wà ń tàbọ̀ àrọ́ àlè ta ni wọ́n ah! inú wọn wà á dùn. nítorí wípé ìkẹrùn lára wúlọ́rù nù àwọn ìyá méjèèjì náà a ah, ọwọ́ ni huma aisha wa hafsa ọ̀kan bẹ́ẹ̀ mi abubakar olulufe annabi ni ìkejì jọ́ máa tèmi nínú àwọn ìyàwó ànábì ìyàwó aisha àti ìyàwó hafsa àwọn ni. rìwáyà mi wá ti ń lọ mú mi o ṣùgbọ́n rìwáyà ìlàfẹ́ lò torí ó kílíà pọ̀ lọ́dọ̀ mọ́mọ́ ahmed rahimahullahu ta'ala. umaru wa ni wà sọtànfọ umaru ni sọọmantì ọfà àwọn àlámárì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti pẹ́ anabi sallallahu alayhi wa ọmọ ń ọmọ ń wọ́n sọ̀dọ̀ àwọn ìyàwó rẹ̀ ṣùgbọ́n bàtí mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí àwọn ẹ̀kọ́ pọ̀ ń ó ní نغلب النساء فقدمنا المدينة فوجدنا قوما تغلبهم نساؤهم àwọn ará mẹ́kà ìṣesídẹ̀ nìyẹn inú fi jẹ́ pé ẹ̀kọ́ ilé ayé yà lè kọ́ tán ìṣesí sì máa ń yàtọ̀ téèyàn bá ti rí ara léèyàn táwọn àwàkọ̀ ọ̀bá ti jọ́ tàbí jọ́ mọ́ ń ẹ lọ kí èsẹ̀ ń ibà tẹ̀sẹ̀ yàn lọ́rẹ̀. àwa yìí àwọn ará kunna qauman naglubu nisa tá bá ń sọ̀rọ̀ ó bi na gbọ́dọ̀ sọ̀rọ̀ ní maka tara maka bá ń sọ̀rọ̀ ite ti wọn ní maka ó bi da sọ̀rọ̀ wọn ṣé bá fẹ́ gbogbo bi tí wọn mẹ́rin ó dìde ni bọ́ sọ̀rọ̀ nu lẹ́yìn ẹ̀fẹ́ sọ ni o ní ẹ̀ka ní ẹ̀fẹ́ sọ ni o tó ó bi òtò bẹ́ẹ̀ gbèsè níyàwó ọ̀dà o ọ̀dà o ọkọ wọn náà lọ ni o ọ̀wọ́ náà lọ ni o yóò fa wàhálà wọlé ni o fọwọ́lẹ́ ni o ó bi òde sọ pé ah ee ee bá alágbájá ní tẹ̀sí fẹ́ ṣe mọ́kà kọ́ o wọ́n ti àwọn obìnrin wọn wà trained lọ síbi sukuu fakọdimu náà Madina Madina la wáyé o ẹ̀sìn náà ni agbésá ladara Madina nígbà tá a dé Madina fáwọn àjájìnà àkọwò man sẹ́kùn níbi hom nìsa hom nígbà tá a dé Madina sí nígbà tá a bá wọn Madina àwọn ti wọn ìdàkejì wa ní ẹ tí ìrọ̀lẹ́ tẹ̀lé pẹ́rẹ́pẹ́ tí ìyàwó bá taba yìí ara Madina wọn ọkùnrin dá lé fún bẹ́ẹ̀ ni ẹ̀ tẹ̀ mẹ́kọ́ ayélujára kí ló tó fẹ́ kí n ṣe ẹ kí n fi kó wọ ọbẹ àbí mo ti fi ń kùn ṣé mo lè jáde báyìí kò mo sọ fún mi pé ẹ jáde lónìí ọ̀dà ọ̀dọ̀ òkú méjèèjì ọ̀pá wa <laughs> ìjọba sọ̀rọ̀ ọ̀nà àjáde náà nù bí wọ́n ti ń sinú wọ́n sì ráyè wọn sí. bí mo lọ fẹ́ yàwó náà ebi mọ̀ náà ṣe rí mọ̀ mi jẹ́ ń ṣe tí bá mi nu kò lè kò lè dùn mí èyí tó lè dùn yàn òun ni kí wàhálà òde ṣùgbọ́n gbàtà dé Màdínà yìí فطفق نساؤنا يتعلمنا من نسائهم ṣùgbọ́n wọ́n wá múra wọn lọ́rẹ̀ ẹ̀sìn ti sunwọ́n pọ̀ ọba di pé àwọn obìnrin mẹ́kà wọ́n bá ń kọ́ àwọn ẹ̀sìn síhun lára àwọn obìnrin nígbà tọ́rọ̀ ti ń kọ́ lára pé ọkọ yìí ṣe tọ́tọ́ báyìí ẹ̀ wá fèsì ah, ǹjẹ́ ti lókun okun náà ni ah, ọkùnrin ọjà yìí máa ọ̀sà àwọn ọmọ kúrú nǹkan báyẹn ti ń ṣẹlẹ̀ lọ́ba dijọ́ kan umaru ọba wọlé ìyàwó rẹ̀ sásì nǹkan kan sí ó sì nǹkan fún ìyàwó rẹ̀ nǹkan wá dúró obìnrin fàgọ́dọ̀ bá ti àlẹ́ yìí obìnrin bá ń bínú sí umaru umaru bá ní à ṣé ta lọ́kọ́ nulẹ̀ yìí náà mọ̀ ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ mo tún sọ̀rọ̀ tó ń kọ̀ ó ní ìgbà máa ń kọ̀ nǹkan àtiwájú yìí náà ní ọmọ sọ̀rọ̀ lórí ọ̀tún sọ. ó ní ẹ wá jọ lọ wa inna rasulallahi sallallahu alaihi wasallam la yurji'uhu azwajuhu. anabi gan bí ń sọ̀rọ̀ lórí àwọn ìyàwó àmọ́ ọkùnrin lé sí. Ah! múrù bá ní yìí múrù bí ní. wa inna ihdahunna la tahjuruhu li yawmin ila al-layl ìjọ mi ń bẹ tọ́jà pé ìbẹ́nu ìyàwó ànàbí kí máa ń yànnàbí lòdì látàárọ̀ dalẹ́ táwọn bí wọn bá sọ̀rọ̀ tí ó ní ìdáhùn umaru ní bí mo ṣe gbọ́rọ̀ mọ́tà mọ́ sọ́wọ́ hafsa mọ̀ nbẹ́lẹ́ dẹ anabi hafsa mọ̀ mi mọ̀ nbẹ́lẹ́ dẹ anabi yóò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ fàjàmáàtú aláyà sí yáàbí mo sì máa sọ kọ́rọ̀ nù mọ́tà gbalẹ́ anabi lọ sálẹ̀ kó wọn sọ àgàtọ́ hafsa ọmọ umaru sílẹ̀kùn fún umaru ọba jọjọkùn kújọ mẹ́ta o wà ní kan mọ́ wá síwájú oníṣẹ́ òlìbá mi igbó turọ̀jìcìnà rasulà sallam turọ̀jìcìnà rasulà sallam ìgbà mi bẹ̀tẹ̀ fúta ni mi bá sọ̀rọ̀ ẹ̀ máa fún lẹ́sì ọ ni ṣe bọ́ kọ́ wa ni ọ̀dà wà ní ìhìdà kúnnà láti àjúrò wùlì yọmọ ìlà lẹ́yìn ìgbà mi bẹ̀ tó tẹ́ pé ń bẹ̀ nù yín tẹ́ pé kápẹ́ bíi ogún mi ò ṣe nǹkan kẹsẹ̀ nù lé tẹ́ẹ̀mà yàrá bí òdi tí ó mọ̀ pé tí ó lè dáhùn fódìdí ọjọ́ kan á máa ṣẹlẹ̀ ah ó ní ìwọ ọwọ́ pọ̀ nù lé wa wa máa ṣe dáadáa o a ah! mọ́rù ni à ẹni tí mo wá sí gan-an ọ̀yà tó mọ́rù ni etí ẹ̀dá láti ìsinyìí lọ láti rọ̀jì Rasulullah sallallahu alaihi wasallam tí ànábì bá ń sọ̀rọ̀ mọ́sọ̀rọ̀ lọ́rọ̀ rẹ o ah! man kana yafal dhalika min kunna faqad khaba wa khasir ẹni tí bá ń ṣe bá nù yín sọ yín bú fàyàgbọ́ mu wọn ọ̀hún wàlẹ́ yá lè kọ́ bàbí yẹn ní sọ̀rọ̀ fẹ́lẹ̀ tọ́lọ́ bá bàrẹ̀ bí gbàgbé ló bí ń kọ́ tẹ́ ẹ yọ gbé ni. sọ́ọ̀lì hmm, yọ ti pọ̀ kọ́ wa ní ilẹ̀ náà. Ah! jẹ́ wa sọ̀fọ̀ inna rasulallah sallallahu alaihi wasallam rajul miskin ẹ máa gbọ́ ní tí bàbá ń sọ fọ́ máa rẹ̀ anabi kìí ṣe pọ́wọ́ ló ní tẹ́ ẹ̀kọ́ yín o kìí ṣe owó lè ẹ̀kọ́ yín jọ o tó bá wá rí bẹ́ẹ̀ látòní rẹ lọ salini mi maali ma bàdà lákè gbogbo tó bá ti ní ìdì ilé ọkọ̀rọ̀ wà ní tòótọ́ ṣùgbọ́n kọ̀ rẹ̀ ìgbẹ̀lẹ̀gẹ́ gbogbo tó bá ti ní ìdì èmi ni ọmọ mi ìlà wà kákòrí ibú lónìí ọmọ mi ò ń bẹ́ẹ̀ ní ọkọ̀ ètò wa máa fún lówó jẹ̀máà abakiri máa ṣe ọmọdé oríire fún kí oríire ọ̀hún yawmal qiyamah. yẹrùfà Allah subhanahu wa ta'ala aisha tala fatima níjọba alikiyama ọlọ́run ó gbé aisha ju fatima lọ òkè fatima òní aisha a bá túká tó ń kálukú bá bá dọ̀rọ̀ tán ànàbí òní fatima a sì lójúra lọ lọ bí ẹ ṣe ṣe nù sẹ́bi sórí rẹ o èyí ẹ sórí rẹ làwọn ń gbé gẹ́gẹ́gẹ́ ah aláyọ̀ ọmọ mi ní ọkọ báyìí kọ́ gbé fẹ́ǹsà kan fún mi fẹ́ǹsà òun ni ẹ ń gbé fún ọ kò lè dá wa náà mọ́ o òun àti dẹ́fà náà ó tún àjọ ọmọ wa papọ̀ olóògùn kú lọ́mọ́tà rẹ o bá a rẹ ra rú eléyìí fọmọ rí àbọ̀mọ ra rú ẹ̀fọn rí tí wọ́n máa ta kiri náà nù. ọmọ ní o máa yọ ọmọ jalè epo dẹ́gbẹ́ ọmọ jalè epo níjọba bá sọ̀rọ̀ yọ ọmọ akọ̀ paná kẹkẹrin bàbá náà ọ̀la bàbá náà wọ́n ń gbọ́ ọmọ wọn ni o díò ní twenty thousand nídìí o wọ́n lódù ẹ̀ fọmọ pé fifty thousand èmi náà máa fi two thousand kò wé epo ní ẹ̀ ṣe ṣe ẹ̀ rájì ìrìn ọ̀gbìn sá yóò tó bá bá ọ̀dọ́ lórí gan rẹ̀ ìwọ ní sìn parọ́ fọmọ náà tó tọ́ oní twenty thousand ó pè fifty thousand ọmọ tó kulẹ̀ láti yà ti fọ́ ọlọ́dẹ thousand báyìí ọ̀hún ti lọ rẹ́rẹ́ wọ́nàwọ́nà nù níjọba ìkẹ́ àmẹ́tẹ̀ ànábì ó lè àyíṣà náà mú èmu lọ fìrìdáwùsì ààrẹ lè ta ni ó lè Fatima lọ mú ali wa ali duna rasul sùúrù kan ni o atẹmẹra kan ni o bákan náà hafsana jọna lọhùn onú ọwọ lókè bàbá rẹ̀ gbogbo ọmọ tí bàbá ń tọ́ sọ́nà tọlọǹtà nábì ni pé wàá sórí rẹ̀ jù mí lọ wọ́n fi ọ́ lè kí wọ́n á ń gbá bọ́ọ̀lù kì. gbogbo tó bá ka Kùránì Ọlọ́run yẹn lọ wa tọmọdé ẹ ń bàbá àti àrẹwà ẹ bá ń di ẹ ládé lára adé o kèé sẹgbẹ́ mọ́lẹ̀ tí òru ayé yìí wọ́n mọ̀ wa wojú ànàbí lọ ní fama dhannukum billadhi amla bihada kí ilẹ̀ wàá rúkọ̀ lọ́wọ́ sí fọmọ tó kóoru orí rẹ̀ bá wù díẹ̀ àti wàá jù mí lọ ní ẹ̀ ń wọn tí wọ́n fọ́ abakiri kórìí bọ́mọ rẹ̀ wọ́n gbọ́mọ ẹ̀ lókè ọmọ anabi sallallahu alayhi wa sallam umaru wa ni salini ma bọ̀dọ̀ lẹ́kì mi máa ní iye tó o bá ní òhun àdìmí màmá fọ láti ali rasulallah sallallahu alayhi wa sallam ṣíà má bí àbí ní kankan máa wò ní ìrùwáyà mi hàtà dìhánà tẹ́ ẹ má tó o bá fẹ́ fi para èmi ni ọmọ bí sáfẹ̀ káró ni ọkọ jama kò ní mọ wọ awọ ọtọ ma wípé ọlọ́run ló ní atọ à ń tọrọ fún bísínẹ́sì mi lórí o pé o mo rí sùkúrọ̀ mùsùlùmí lẹ́tì mú ọ lọ ó ní tágẹ́ẹ̀tì mi lórí ẹ̀ inú máa ń jẹ́ kókó rẹ̀ mi ò tó bá ti rí pé ọmọ ìmọ̀wé ọwọ́ àárín máa ń wọ ẹlẹ́sìn èmi ọ̀fẹ́ kọ́ ọ lálàálì tàbí kọ́ ọ láràámù ìwé ẹyọkẹ́ni kọ́ ọ máa bá lọ ojú kan mọ́ ọkọ̀ máa bá lọ wọ́n ìfín bí ẹnu ni wípé wọn wọn kà pé kéde fún wọn ò rò pé kò ní débi tí ó dé wọn pè ṣùgbọ́n tó bá débẹ̀ tàn kọ́ sọmọ ilé ò lè kó owó tẹ kókó mo di àlórí ẹ kọjá gbogbo pé ìyá mi pé dad mi ní lẹsẹ̀ báńkì o ah mo talé mo mo mo talé talẹ̀ ṣe eh, dad ah iṣẹ́ yẹn <laughs> mo ní ká máa jákò tí ibò mi ní lè ṣe o inec ah mi ní lè o ah n tí ń bí ẹnu mi wípé tó o bá ti ń sẹ̀sìn o ní í ṣe ẹ̀sìn. esi ni ẹ wò pé tíọ́ ẹ̀sìn si sì ti àwọn pé lè yẹ ntí bí obìnrin lára ni wípé ṣé lè jẹun eléyìí báyìí ẹ eléyìí eléyìí kí ló kù gan ojú ogbó wọn lónìí gan bí gan kò sèyí wọn ti fan time table a jẹun ntí ń bọ́pọ̀lọpọ̀ obìnrin o torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ntí ń pè lóríire látara ọmọ oríire náà ni kọ́mọ ó di ládàá gbére Sudaisi ti ń kinu fa maka yìí jamaa ẹntọ kọnkura ni tọba ma pe nti ọda njọ náà lọnu o le mara yẹ kẹlẹ omi ìjọ e lọ ẹwọn tó lọ sọdá ẹwọn e tó ti kù mọ e e na àwọn tó ti jáde dára tiẹ náà naam bàmọdù làárọ bí ẹwọn tó ti jáde máa dùn ni lọ́n ní lọ́n ní lọ́n ní nígbà táwọn ò sì dálẹ̀ pẹ̀lú abóòsì ó dálẹ̀ torí ọlọ́run bàdàn bíi bíbáyìí èntọ́ bá ń lo ntọ́ kọ́ mbẹ̀ sí nǹkan mi òní ọ̀jẹ̀dú eléyìí fún rẹ̀ ètò ìdáná mìíràn mọ̀ pé gbogbo ẹ̀ náà àwọn kan sájáde ilẹ̀ náà ti ọ̀dà ebi ẹsẹ̀ ibẹ̀ náà wọ́n máa wọ́n wọ́n kó sí tọ́ka àwọn pẹ̀lú eléyìí nígbà tí epe ń tẹ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà mọ́ríkà ẹ̀ ń bá ń lò síbi ntọ́nà àtàlẹ́ bíbá ń fẹ́ ẹ̀ tí wọ́n dálẹ̀ wọ́n mọ̀ gbọ́dá lórí rẹ̀ èdè lápẹ̀rẹ̀ kéèyàn ọ̀dà lè kí ó lẹ̀ kọ́ wá jẹ́ pé ntí wù ní pé káwọn èèyàn máa wọ́ agbára jẹ̀nu kí wọ́n tó hàn kan wọ́n sọ pé ẹ má fara wé yẹn o ẹ sá ma ọjọ́ orí mi tí kò fi tó báyìí <laughs> ẹ sọ̀rọ̀ yẹn o gbogbo kí sọ fún yìí bọ́ bá one million years ọ̀ràn o ọ wà ẹsẹ̀ rẹ ni o kápẹ́rù àfa wọ́n jọ máa pẹ́ ni ọlọ́run ṣe ajẹ́jẹ́ o tí bá ti ń di eight tàbí ní after ten after iná ládàálẹ̀ àti sàdéhùn rẹ̀ insha allah rahman ìdúwáyà sí gùn síwájú sí ẹ̀kọ́ wá sí pọ̀ mẹ́ ojú ẹsẹ̀ umaru bọ́mọ wọ́n sọ̀rọ̀ tẹ́jẹ̀ ìyá àti wáyé umul mu'minin hafsọ inú yàdùn yasani àwọn ti gbọ́ kankan àwọn oníjọ́ umaru lọ́ọ́ lé ìsẹ́yìn. sẹ́ẹ̀ wá nínú ìlú ọ̀dọ́ àdìsí kan bọ̀ àbáwá tó àdìjọ́ mẹ́jọ òun òun tún pẹ̀ka bóun náà bụ wá ya abáàdàbí ti bá wọn lò láńsọ yìí bóun náà yà wá ti bára wọn lò tí ó fi sọlé àrùn nàbí di wọn bẹ ní ẹ bẹ ń torí gbogbo ń dáhùn wípé bá níyàwó méjì ariwo ariwo ariwo rẹ kó tó kó kọ́pọ̀ ní gan-an ẹ lọ da tí wọ́n bá ti sọ pé ilé kan bẹ táwọn ará abẹ kí lè tètè rojú rí ọlọ́run àti rí àlìjẹ náwọ̀ ẹ̀yìn tí ìrìlẹ̀ tó torí olórogún dóòjúmọ́ ni wọ́n sàn gbalada kalẹ̀ ìwé iṣẹ́ ni wọ́n sàn fún ti dáadáa ni lójoojúmọ́ anabi sallallahu alaihi wasallam ọwọ́n níjọ kan ọjà dínlé lẹ́yìn àlàsárì ń wọlé ń kálukú kìí ọwọ́ dọ̀dọ̀ yàwá Zainab bintu Jash sẹ́yìn pé àdàbí ọba wọn sọ̀rọ̀ yọba nàjú ìyọ̀n lẹ́yìn asiri àdàbí náà fẹ́ dìde kọ́ máa lọ ìyàbá ni ah wọ́n sì gbé oyin kan wá fún mi o wàkàrà sọ̀rọ̀ sálám yóò ṣíbù halwa wal asal bí wọ́n yà ti wá nù àdàbí sì láìkí oyin àti gbogbo ntọ́ba dùn àdàbí láìkí ntọ́ba dùn ìyàwó sá fún àdàbí wọn bá gbóyin àdàbí sá ńlá oyin yẹn títí títí àwọn kan ti wá ń retí pé ah, sálàbí ọba pé ìyàwó afsọ tọjẹ ọmọ umaru wípé sábìtì náà nìkan níbo ló fún ah zainabu ló ti pẹpẹpẹ bá ọmọ ntaasi tó bá ti bóde ẹja sọ wípé inni ajidu minka rihan magọfi magọfiru ìran bíi gọọmù kan ni òórùn kóòórùn lóní ìmọ̀ ń jáde lára ń pè ní mugufuru bidomi lɔɔyin ó ní mufrɔdu magɔfir ɛyɔ kan rɛ mugufuru tó bá ti pọ̀ magɔfir igi lọ́dọ̀ lọ́dọ̀ lọ wa sigi ba ti ń dàgbà lọ tó bá ti tó dànù kan àwọn yọ ma sán àwọn bíi gómù kọ́ mọ̀ bóyá lára rẹ̀ láti ń tó tóru bí ìsìgbàgì láti máa gbóòórùn burúkú bọ̀ òórùn rẹ̀ ò dáa láti fain sori anabi kọlẹ kìkẹ yìí ọmọ ah, gbóòórùn tí ò dáa látara rẹ̀ anabi ma dáa o sallallahu alaihi wa sallam anabi dáa wàllu anabi da anabi like tib <coughs> lọ́fíńdà anabi like lọ́fíńdà gan pípọ̀ nítorí pé ẹ̀ ń bá da sọ́nà tó jẹ́ èèyàn mímọ́ yọ like lọ́fíńdà kèé sèǹ tẹ̀ ń pò mọ́ ntẹ́ ń bá yín pò mọ́ o nǹkan ní sọ o mùjárọ̀dù kí lọ́fíńdà dáadáa pọ̀ tẹ ẹ mùjárọ̀dù kí ọmọ ní lọ́fíńdà àdìjẹ́ náà lè súnmọ́ yín ẹ bá àbá kàkàkẹ́ sí ẹ̀ kábàtì àti ẹ̀ka kùsíùsì àdìjẹ́ náà kò lè súnmọ́ yín torí wọ́n ṣe é fi gbogbo tó bá ti pure tó sì jẹ́ nǹkan olóòórùn dòdò àtijọ́ ìwé tiẹ̀ lẹ́tì máa bá ń tọ́lẹ́tì orí àtàn ilé tọ̀ gbogbo pàlàpolo ibi táwọn èèyàn ń ṣètò sí ibi táwọn máa bá jẹ̀ nínú ibi ń dalẹ̀ sí orí odò ẹran Ànábì sallallahu alaihi wasallam kì fẹ́ kí wọ́n gbòòrò tí ọ̀dà lára wọn ojú ẹsẹ̀ ìyàwó ìṣà ní hapsọ jájọ jájọ dìbàgẹ fatawatọ àtàwàtàvọ hàrọtàwàtàwà ìta ẹ̀rọ mẹ́tẹ̀ ẹ̀ta wọn ìrìwáyà wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni mo kà pápọ̀ sí mẹ́ta ni kò sí ìrìwáyà kàtọ́ wá bá wọn tàwátọ́ àtà ẹjẹ àjọ falùpọ̀ kájọ sọ báwọn tó bá ti wá yóò máa jiyàn wípé ó wọ ọmọ mú kílókọ yẹn tó àdáná kẹsàn pé bóyá járọ̀ sátì sati aliforcos jẹ́ àsọ wípé àtàmọ̀dàpọ̀ bá mi ti jáde lọ́dọ̀ yàwá zẹ́nẹ́ ọmọdé lọ́dọ̀ yàwá ṣẹ́fẹ́ sọ ẹni kí ló ń rò ní àdébí mi à ló ń rò bó ẹni ah, ah, ajidu mi rí àlùmọ̀gọ̀fìr òórùn mọ̀gọ̀fìr rìn lára rẹ̀ àbí mọ̀gọ̀fìr bó ah, ìmùlẹ̀ àti ń bọ̀ á mo sálámà sí Zainabu tán ó sì lóun lọ yín lọ́gbọ́n yín ta mo mo mo mọ̀ ńlá òye ó yín mọ́ lọ́lọ́dọ̀ rẹ̀ sóyin ní àrùbá ọ̀ọ́ ànàbí yèé parọ́ la ẹ ẹ ẹ ẹ jarasat nahluhu. ní ọtí jiri su jarosat jírísù àti jarusu ohun oyin tí bá ń dún ìní máa ń pè bẹ́ẹ̀ ìní náà bá fi máa ń pè àwọn oyin ní o yomoyomo aa igi mo gọ̀ fírù máa ń jáde lára rẹ̀ àwọn oyin tírú èèfẹ́ ọlọ́rẹ̀ èèmù yìí ni e e ti mu nkan jụ ó ni e ìwà gbọ́ntẹ̀mí ẹ̀rọ àlà wa ni gbọ́ ah! kí ni wàá dùn ànábì ah! hmm. ọ̀dà láti ìsìn sì wà ní díẹ̀ ọ̀dọ̀ Zainabu nǹkan mọ́ ìyàwó rẹ̀ ojú ẹsẹ̀ ànábì wípé ìdí ànábì ma kí ló dé nǹkan lẹ́tọ̀ fún ọ. tọ́bọ́dọ́dọ́ ìyàwó rẹ̀ ìyẹn ọ̀rọ̀ pẹ̀lẹ́ rí tẹ́tẹ́ bá ti níbi ìyàwó kan lọ. ibi màá sọ dáadáa yóò bá ìbàdàn wa náà màá fi sọ kó lè clear. gbogbo pẹ́pẹ́ fúru tíyàwó kan bá ń ṣe káta kóyọ̀ títí bá ń ṣe tí ń fa ojú ọkọ mọ́ra tí ò sì í ṣe pé bọ́yọ̀ pa ẹnì kejì la ọ̀sẹ̀sẹ̀ ń bẹ̀ fọjú wájú ọlọ́run. kí ni ẹ̀rí wa? à five thousand làáfà máa ń filẹ̀ ìyá ni ó dáná lọ́sẹ̀ yìí five thousand náà lójoojúmọ́ ìyàwó ni ó dáná ni ọ̀sẹ̀ tó bá tẹ̀lé tó bá ti wá kan ìyàwó tí wọ́n bá gbé ọbẹ̀ fọkọ wọn báyìí wọ́n rí èdè ń àwọn ẹ̀gbin wẹrẹ wọ́n rí náà wọ́n rí panla wọ́n rí fundi wọ́n wá dijọ́ kan wọ́n wá pèpè

èwo lẹ ṣe ẹ tí bá mi sẹ́ndì owó yẹn ah, ah má bínú nẹ́tíwọ̀kì ni ọ̀dà lánàá ah ìmọ̀ àbínú ah èmi máa ṣe bẹ́ẹ̀ yìí ó tún kọ̀ lábáyé ní tètè wọ́n fún wa lówó ọkọ sáà ń gbọ́dọ̀ dé ṣé mo pé ó ní tí mò ń fowó yẹn ṣe ṣé bá ti fún mi báyẹn mo máa ti ń lòdù àwọn nǹkan kan fún ọkọ wa lóríṣiríṣi àwọn nǹkan ìní ọbẹ̀ mi ti ń yàtọ̀ ó sì ń sọ ń dùn ní ìpè àmọ̀ nǹkan bá lè jìjú obìnrin ọ̀dà lérú obìnrin ṣé kí ni o wàláì kọ̀dà lérú kílẹ̀ rí wa ṣe bí bá nàbí ìbàdàn yóò bò nkálukú dájú yóò sì bá sọ̀rọ̀ oyin tí ń bẹ lọ́dọ̀ ìyá wa Zainabu náà wọ́n lè gbé bóde njó oró bá kàn wọ́n wò pé kí ni fi mú ọkọ mi tí erójú sí dáadáa àwọn kó ah, sì lóye o bá lè wa ah, ṣé ẹ máa láyìn lórí ìdúró ni ẹ gbé tàbí tí o ilé mi náà wò اسرا سيكويا اوقات كانتا لا اله الا الله ما شاء الله ان شاء الله الرحمن ابن الله تبيت وادي خطبه تمبو ان كان في العمر بقيا ونسال الله الرحمن ان يوفق الجميع لما يحب ويرضى الحمد لله الحمد لله الذي توحد بالكمال وانفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل أحمده وأجلله وأشكر نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويقع عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة ابي القاسم المخصوص بالمقام المحمود ربنا صل وسلم وبارك عليه وعلى آله وسلم وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أمتنا أوصيكم ونفسي بتقوى الله وصية رب العالمين لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حبلها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام إن رسول الله صلى الله عليه وسلم أوصانا وصايا عديدة عن النساء بخيرا فقال استوصوا بالنساء خيرا متأولا لكلام ربه سبحانه وتعالى وعاشروهن بالمعروف كان رسول الله صلى الله عليه وسلم عنده امرأة واحدة لما فاق عشرين سنة ما ذلك وقد أحسن الله وقد أحسن رسول الله صلى الله عليه وسلم إليها غاية الإحسان حتى بشرها الله سبحانه وتعالى هذه المرأة بالجنة وببيت في الجنة كما أخبرناكم بهذه الرواية في الخطوة الماضية فاليوم بقول من الرحمن كيف عامل رسول الله صلى الله عليه وسلم أزواجه بعد أن تعددت عنده كان رسول الله صلى الله عليه وسلم بعد وفاة أم المؤمنين خديجة بنت خويلد رضي الله تعالى عنها وأرضاها عقد على أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وارضاها الصديقة بنت الصديق ثم لصغر سنها لم تحضر في بيت رسول الله صلى الله عليه وسلم فتزوج رسول الله صلى الله عليه وسلم أم المؤمنين سودة ودخل بها لكن دخل بأم المؤمنين عائشة بعد قدومه المدينة ثم تعددت عنده أزواج لكن مع هذا كان رسول الله صلى الله عليه وسلم يدخل على نسائه مرتين في اليوم مرة بعد صلاة الصبح كان يسلم عليهن ويدعو لهن بالخيرات والبركات وبعد العصر كان رسول الله صلى الله عليه وسلم يدخل عليهن ويؤانسهن ويجالسهن فإن كان عند إحداهن كلام فإن لم يستمع إليها ويستقضي إليها ويشاورها إن كانت تريد المشاور مع رسول الله صلى الله عليه وسلم كان هذا جيدا رسول الله صلى الله عليه وسلم وشنشنته مع أزواجه صلوات ربه وسلام عليه حتى لعلي أسوق لما جاء في الصحيحين وفي المسلم من حديث عبد ابن عباس رضي الله تعالى عنه أرضاه عندما أخذ يريد أن يتثبت عن اللتين قال الله سبحانه وتعالى فيهما في سورة التحريم وإن تظاهروا عليه فإن الله مولاه الآية فلما أراد عبد الله هذا كان يريد أن يسأل أمير المؤمنين عمر بن الخطاب لكنه حاول لمدة سنة لم يتمكن من سؤال أمير المؤمنين عن اللتين يقصدهما الله سبحانه وتعالى بقوله إن تتوبا إلى الله فقد صغت قلوبكما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 اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمتنا أخذ أمير المؤمنين عمر أمم الخطاب يخبر قبل ابن عباس أما وقع في بيت النبوة في بيت النور قال عمر بن الخطاب كنا معشر قريش نغلب النساء فقدمنا المدينة فوجدنا قوما تغلبهم نساؤهم فطفق نساؤنا يتعلمن من نسائهم حتى غضبت علي يوما امرأتي وكانت تراجعني فقلت لها أتراجعينني فقالت والله إن أزواج رسول الله صلى الله عليه وسلم ليراجعنه وإن إحداهن لتهجره اليوم إلى الليل تعجب عمر من هذا فقال إن كان هذا يحدث في بيت رسول الله صلى الله عليه وسلم قد خاب من فعل ذلك منهن وخسر جمع على نفسه ثيابه وتوجه إلى بيت رسول الله صلى الله عليه وسلم وقد سبق أن قلنا أن رسول الله صلى الله عليه وسلم كان يدخل على النساء مرتين فلما جاء عمر بيت بنت حفصة سألها عما قالت له زوجته يا بنتي أتراجعين رسول الله صلى الله عليه وسلم وإن إهداكن لتهجر اليوم إلى الليل قالت نعم يضبط هذا آه، إذا أنا أهددك وأحذرك ألا يغضب رسول ألا يغضب الله سبحانه وتعالى لغضب رسوله صلى الله عليه وسلم يا بنتي سليمي من مالي ما بدالك لا تسألي رسول الله صلى الله عليه وسلم شيئا حتى الدهان فإنه رجل مسكين ولا أريدك أن تؤذيه فإن رسول الله صلى الله عليه وسلم رجل مسكين ما جمع كنا للدنيا وإنما جمع كنا لسعادة الآخرة إلى آخر هذا الحديث فلما جرى هذا بينه وبين ابنته رجع إلى بيته بعد أن هددها ولكن ممن كان يحدث في بيت الرسول صلى الله عليه وسلم أنه دخل يوما بعد صلاة العصر على زوجته زينب بنت جحش فلما أراد الخروج قدمت له زوجته شربة من عسل فلما تأخر صلى الله عليه وسلم على أم المؤمنين عائشة الصديقة بنت الصديق وامرأته حفصة بنت أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وأرضاه قالت أم المؤمنين نتواطأ ونتواطأ على أنه متى دخل على إحدانا تقول له إني لأجد منك ريح المغاطير فإنه يكره ذلك فإن قال من ماذا إذا قال بأنه شرب شيئا قل له كذا وكذا فلما خرج صلى الله عليه وسلم من بيت أم المؤمنين زينب دخل على أم المؤمنين عائشة فقالت إني لأجد منك ريح المغافير وكذلك نفس الكلام قالت أم المؤمنين حفصة بنت حفصة بنت عمر بن الخطاب رضي الله تعالى عنهن جميعا فلما قالت هذه تعجب صلى الله عليه وسلم وكره وكان من عادته كان يكره أن يوجد منه أو أن توجد منه رائحة مستكرهة فبهذا قال صلى الله عليه وسلم والله ما شربت عند زينب إلا شربة من عسل وإني لن أدخل عليه أبدا فلما حرم على نفسه ما أحل الله له أنزل الله سبحانه وتعالى قوله يا أيها النبي لم تحرم ما أحل الله لك إن شاء الله تعالى في الخطبة القادمة سنختم هذا الحديث ونتطرق إلى شيء آخر إن كان في البقية نسأل الله الرحمن أن يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين ودمر اعداءك اعداء الدين من اليهود والنصارى والكفره الذين يصدون عن سبيلك ويقتلون ويقتلون اوليائك اللهم ربنا عليك بهم اجمعين اللهم ربنا وفقنا لما تحب ولا ترضى اللهم ربنا اجعلنا في سلك من احببت فإنك إذا أحببت عبدا غفرت ذنبه وإن كان عظيما وقبلت عمله وإن كان يسيرا اللهم ربنا وفقنا في جميع أمورنا فإنك موفق لكل شيء وأنت على كل شيء قدير أمتنا واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وسلف بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق المخلوق القائل في مقتضى ثابتة من صلى علي صلاة صلى الله عليه عشر اللهم ربنا صل وسلم وبارك على هذا الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا